أشهر مسائل الجاهلية يا باباوى محمد بن عبد الوهاب يا فاوى فوزان ابن صالح فوزان بن فوزان تسي شنو أوري كل بقى سمافانا لسنا لنوبة ولا قرآن الكريم àwọn àṣẹ́sí àwọn aláìmọ̀kan àwọn kèfèrí john ìṣẹ́sí wọn ìfẹ́ àkílọ̀ fún wa káàmọ́ nírú àwọn àṣẹ́sí yìí ẹni bá nírú ẹ̀ la kó gbìyànjú àti bẹ́mi ara ọjà kó lè bàjá kú ó di eyín náà ni àfáǹbáwá sọ̀rọ̀ ń pa rẹ̀ المسألة الثالثة وتسعون لك العرج مسألة 93 التعصب ممقوت تعصب لا يميع كبرو لا يميع ذلك ممقوت كبرو ìsáburú bẹ́ẹ̀ kò nífẹ̀ẹ́ ẹ̀ràn rẹ àbí kò nífẹ̀ẹ́ àwọn ibi rẹ ọmọ ẹ̀rọ balẹ̀ àbẹ́ ìjọ burú tó kújẹ́ èèyàn rẹ kó máa sàì dákọ́ tẹ́lẹ̀ àbúkù màlú yín àbújá ara ìgbé yín kọjẹ́ èèyàn rẹ kọjẹ́ ẹlẹ́dẹ̀ yín kọ́ tẹ́lẹ̀ nà kílẹ̀ ọba mọ̀ fúnni àtúntò mọ̀mọ́kóòtù àwọn ìkórìlà tí àkórìlà tó mú gbọ́n المسألة الثالثة وتسعون page 249 مسألة نمبر 93 قال أن تعصب الإنسان بطائفته الحق والباطل هنا نكيه السوق وما أو أنيته بيقولوا لنا بيقولوا لنا قالوا لنا دلوقتي ما فاين جود wọ́n wà lórí irọ́ wà lórí èkì ìtàṣùmọ́ ilé ọ̀bá mọ̀ amúrùn la búdà mílò ìdáhùn ilé ìtúláàsì lọ́dọ̀ àwọn àjà ilé à lọ́dọ̀ àwọn kẹsìrí jọun túláàsì ni tiẹ̀tiẹ̀ tiwantiwa náka sí náka ìrọ̀lọ́wọ́ fi ìmọ̀ àbúkẹ́ra ọlọ́run ròyìn wọn bẹ́ẹ̀ ọlọ́run ròyìn tó ròyìn wọn nípa pé tiwantiwa yẹn ثم ولا شر العلوري التعصب المضموم والاستمار على الباطل هناني عليها ميا شايفك مضموم تيوم تيوم بامو تيوم دامرا wọn istimrara ala baati wọn ni kíkọ́ àbúkọ́ ìrọ́ ni abba

yọlọ ẹgbẹ́ lọ́wọ́ tí wọ́n ń jà fún gba àwọn èèyàn mímì ojú òbọ̀rọ̀ tiwa ojú ti tì yìí nígbà tí gbéró lọ́wọ́ ojú ti tì yìí ọ̀rẹ́dì kẹ́ ẹ padà sí ojú ẹ̀yẹn ní mú apàdé wa báyìí takabburan ní ti gbéraga wa inadan àti agídí wọn nọ́sọ̀rọ̀tò lè ṣá aláfẹ́ ojú òbọ̀rọ̀ ti lẹ́gbẹ́jà ojú ti lẹ́gbẹ́jà àwọn kabila àbí kabila ìran wa ìgbé wa ojú òbọ̀rọ̀ tiwọn على الحق أو باطل قالوا لوري الدنيا قالوا لوري قني وهذا من أمور الجاهلية إليه هو أنه إسلام والجاهلية جان ولا مكان سجان وقصري جون بقيل شاعرهم إيه لو فأنه أقلنا وقري قري ما إما سبايك وما أنا إلا في من جزية ميو ميو جانك ميجي كما ولا وجماعة جزية له إن هوت غويت صنو أصنانو وإن تشد جزية الصلاة أنت بعلجونا بعلجونا نانو سيوانو ببعوه قضي أهجو ونانو ọlọ́ọ̀bà bó sọ wà ní ọlọ́ọ̀bà ìfẹ́nú ní agbára dáná àkọjá kàbára kìtì àwọn akọjá wájú ilé kẹtí mo ti máa ṣe wọn àṣùgbà ayẹ́gbẹ̀lẹ̀ ọmọ mi sára kìí àkàkà ń bẹ̀m̀bẹ̀ ní àkùn fún wa ọba ẹ gbogbo 81 82 ẹni tí ọ̀rọ̀ ìjálà lè ga ẹni ọwọ́ ni káì òun fa tí sí àmàlì tìjà níbẹ̀ padà wáyé bí ní àmàlì yàrá ní ẹni nígbà tìjà ní ààrẹ tí wọ́n padà wáyé lọ́ní ẹ̀yìn ìyàmí ní àjọ́ tìjà ní à ní wọ́n láwọn ní tiẹ̀ ọlọ́sọ̀ tiẹ̀ ní kẹ́kọ́ àná búkú náà tí wọ́n ní àwọn gan òwúrẹ́ yẹn ṣáàrì bí kẹ́lẹ́ ìṣẹ́ pé ń dàtí mánu ìfẹ́ nínú ó di wa ọlọ́mọsọ wa ní ọlọ́ba náà وأنزل الله في ذلك ما أنزل الله وصف لأن القرآن أما تجر قال من قوله ولا يجمنكم شنعان قوم أما يكون يقول لهم وكان قواكم بهم ọ̀la ńlá tààdìlù tó wà kúrò ní pẹ̀sì ní ṣúdédé lẹ́mẹ̀ pé á ìrántí lọ́wà lórí irọ́ ìrántí ọlọ́rọ̀ tó wà kórìíra wọn gbérọ́ fún wọn náà ẹgbẹ́ ṣe bẹ́ẹ̀ ayéláyà nílẹ̀kùn gbọ́gbọ́dọ̀ kọ́ọ̀m mẹ́jẹ̀ kí ìbínú àwọn kan ìkórìíra wọn ọ̀la ńlá tààdìlù fi hakihim gẹ́gẹ́ mọ́ ẹ̀tọ́ lórí ẹ̀tọ́ wọn gẹ́gẹ́ mọ́ ọlọ́kánà àádọ́ àkùn ọlọ́kọ̀tàyí ni wọ́n ẹ̀sẹ̀ dédé fún wọn al'adu matlubu ma al'adika ma al'ada al'adu tàlódò matlubu ma al'adika wa àádá ọ̀tá ni ọlé ni kanú àwọn tabi'un shari'ud qadi rahimahullah kanú àwọn tabi'un sunna ali radiyallahu anhu ni amiru mumini lásìkò náà sunna ali olóyìn ní adájọ́ sunna ali wọ́n bọ̀ ọjọ́ kan ẹ̀wọ́ ogun ẹ̀wà bọ́ọ̀lẹ̀ ẹ̀wọ́ ogun ẹ̀wà bọ́ọ̀lẹ̀ lójú ọ̀nà ó délé ìjẹ́kọ́ máa sọ̀rọ̀ kalẹ̀ ọ̀gá ilẹ̀ ọ̀gá rí ẹ̀wọ́ ogun yẹn bá tírèdì ẹ̀ lọ ní ọba rí ọ̀sọ̀nà náà nù bí ọjọ́ díẹ̀ ló bá rí yahudi kan pẹ̀lú ẹ̀wọ̀ ogun ìrọ́jà mẹ́ta ó bá rí yahudi kan pẹ̀lú ẹ̀wọ̀ ah àmì nìyí ẹ̀wọ̀ mi ní ara wà lọ́wọ́ mi ń jẹ yìí mímọ́ nìkan ní kí ẹ̀wọ́ ogun mi mo yọ́ ọlápàá báyìí báyìí báyìí báyìí bá pé ìsìnkọ́ ọdún pé ó jùlọ sí kọ́ọ̀tù ní àrífà ó ní amírin mòmìnì máa dé kọ́ọ̀tù ẹ̀ẹ́ alùmọ̀jọ́ wa kí ó dé ó ní ẹ̀wọ́ ogun òun lòun lọ́wọ́ ọgbọ́já báyìí báyìí báyìí ni òun tárù tó ń darí bọ̀ ẹ̀wọ́ tó Bani ní arákùnrin bóòlù ṣe jẹ́ ẹbí mú lẹ́gbẹ́ ogun òní ní gẹ̀mí onáwó àlọ́ mi lè wá lè àwọn ẹlẹ́rìí rẹ̀ dà nígbà tí wà ní ọmọ ọ̀dọ́ rẹ̀ ọmọ lẹ́kìlú rẹ̀ àti Hassan àti Hassan ní ẹlẹ́rìí o ọba ní ẹ̀rí tí kùmẹ́yìn ọmọ lẹ́kìlú rẹ̀ àgbà wọlé àmọ́ ẹ̀rí Hassan ọmọ olùyẹ́rì bàbá rẹ̀ ní kọ́ọ̀tù ní ṣẹ̀ríà rẹ̀ olùmọ́lẹ́lì yíwa ah ẹ ní bẹ̀rẹ̀ Hassan Hassan tàbí ìjọba ìpé sẹ́ẹ̀dẹ̀ ṣọ̀gbábù jẹ́nà ó ní aṣíwájú àwọn ọ̀dọ́ lọ́wọ́ jẹ́nà ní ẹ̀mìlẹ̀ ìwẹ̀ ọmọ olùjẹ́rì bàbá ní kọ́ọ̀tù tó lẹ́rẹ́ ìrìnà ọlọ́lẹ́ntọ́ yẹ̀húdí wọlọ́lẹ̀ ògbọ́n mú lọ yẹ̀húdí ni ya àjábá ní ẹ̀bá amir mumini gbígbé wá kọ́ọ̀tì mu àwọn mùsùlùmí wọ́n á dá mi lẹ́rìí pẹ̀lú ntí wọ́n ní kí olè lódodo lílé ẹ̀sìn ní ni arákùnrin gba islam ó ní wọ́n láì bí sẹ́ni àlè jùgbọ́ ojú ọ̀bẹ̀ ẹ̀ lẹ́nu tìrì sẹ́ni àlè gba ẹ̀rọ ẹ̀ gba ìwógun rẹ̀ wọ́n ní a ah, tí mo ti gba islam yẹn mú bu wọn ó dẹ̀ sí mo gùn ún na òun na, mo gùn wáyé ìgbà mi kò tó gbọ́n lẹ́sìn yẹn náà arákùnrin ti gba Islam nípa kí ni nípa ìṣèlérí ìṣèlérí àti ọkùnrin ìṣèlérí ọkàn rẹ gbọ́n balẹ̀ ìgbà sí ká ti rú àti rọ́tà rọ́ ọ̀tá nígbà ọ̀ ọkàn ọmọ tọrọ dùn ọkàn ọmọ gbèsè ní lẹ́yìn báyìí ní lẹ́yìn báyìí ó di yé wa lọ́wọ́ bá fẹ́ wọ́n pé kí ni àmà ṣe dédé wọ́n ni ìfẹ́lá àti matlub mẹ́rin àti káwọn àádá pẹ̀lú ọ̀rẹ́ ni o pẹ̀lú ọ̀tá ni o mú kà sí dédé Allah ta'ala idha qultum sọ̀rọ̀ sàbílù ẹ̀sì dédé ẹ̀dà kúrbà kọ́ ẹ̀fọ́fẹ́ bí فإذا كنتم بي فبصروا فعدلوا أصديدي بالميزة ولو كان ذا قرب فانت سموجني فلا تعملكم القرابة على أن لا تعيف مع القريبة أريدك كي بكى أبي سما كم لا تتصبوت يبي لوني بل إذا كان مقتان كل ما تقول أنت مستيكن متبعك تغير خطاك كواس وصف كل بعثاه كلا تتشندي مستيك يعني وهذا تبناء تبناء عليه بل تنساه ما تلك الوعي مكان كل مستيك قال قصنا سيافه وإذا كنتم تنصروا فأعملوا ìdílé wọ̀lọ̀wọ̀ kánàdà kúrbà bá àtẹ́ntó súnmọ́ jùlọ قال تعالى يا أيها الذين آمنوا كونوا قوامين لله داء بالقسط يا أيها الذين آمنوا فقلوا كونوا قوامين لله أدوني لك الولوبة أدوني لك الولوبة شهداء بالقسط قالوا ديني ما سيريديهم كيوب همهم ẹ̀dáàdì ẹjú ẹ̀ ayẹyẹ ewu lọ mọ ń pa rẹ̀ ní kọ́ sọ ọgbà wọn yẹjú ẹ̀ lọ́dọ̀ ọ̀fẹ́ sí lónìí èyí tó mọ ń pa rẹ̀ lọ́dọ̀ nǹkan lọ́sọ jẹ́ èyí tó mọ ń pa rẹ̀ ní kọ́ sọ ó di yé wallahu ta'ala alam ọ̀tàrà yá ayọ́ lẹ́bí na amẹ́nu ọ̀fẹ́ sí ẹnu yìí lè kónú kọwà mí na bilkis ẹ̀dẹ́ wala wala anfusikum kawun kin kai afisa in ga qur'ani awil walidayni ba fi ba'd mamayin wala aqrabin abawa yabi ni yakun ghaniyan aw faqiran qala lak ulun wa bikal kalwa ta'ulun la badan bal matu qad haraw qudi aw faqiran fallahu awla bihima rajbu wala فلا تبدئ الهواء ما تلي فانو an tabilu yóò mú kí máa àti dédé wà ní tàlù àwòtò orílẹ̀ ọjọ́ àwọn mú yẹgò yìí kọ̀ yìí sídọ̀ inna Allaha kana bima ta'maluna khabira ọlọ́ọba yóò fún ní gbogbo tẹ̀sẹ̀ níṣẹ́ فالواجب على على الانسان العدل مع نفسه ومع قريبه فالواجب بتشكي ورمانيا lórí ìsìlẹ̀ lórí ọmọ ènìyàn aláàdùn náà ni kò máa gbílélé máa nafsi fún ààrẹ ni ọmọ kàríbì àbílé fún àwọn ẹbí rẹ̀ ni ọmọ sàdéèkì pẹ̀lú fún ọ̀rẹ́ rẹ̀ ni alábàárin rẹ̀ ni olódìdó rẹ̀ ni ayó rẹ̀ ni ọmọ àdúwì àbíọ̀tà rẹ̀ ni aláàtàhàmílò àdáwàtà àhàdùn àyẹ̀dìlẹ́mà wọ́n jẹ́ kí ọ̀tá tí bẹ́ẹ̀ láàrin ìpínlẹ̀ nìkan kó wá mú sí àbòsí fún àwọn ìjọ ìyẹ̀ bí ó rán alẹ́ kó kẹrẹnu à lórí ẹ̀ ara òwò ṣánú muslim ilé ní sísí mùsùlùmí mùsùlùmí ni ọ̀lá ọdún ilé ní sísí mùsùlùmí kọ́ agbẹ́lú ìbá ìtẹ̀sílẹ̀ ni wọ́n na kọ́lá kọ́ mọ́sí lórí òdodo mọ́sí bẹ́ẹ̀ wà á máa àrò jàìlíyà tí ara ẹni jàìlíyà ti wọn fa iná ìta àṣàbò wọn lábí kan míì àwọn máa ń ṣe lẹ́yàmẹ̀yà pẹ̀lú àwọn ara wọn ni wọ́n máa gbídà ara wọn ó dé wọ̀láwọ̀ káàna kan ń bọ̀ lómi pẹ́ àwọn ara wọn ni wọ́n ṣe àbòsí lórí àbòsí wọ́n máa wọn mu. بمخالفتهم ولو قولات كان طعما كل واس ما وكباس كباس يبيوا ولا لابس كانوا يقولوا فان تو في يوم قد يوا كان طعما أن نقول الحق ولو على أنفسنا كسدوا كل ذكر وعندنا أجيس أو أقاربنا طعما يبيوا أو أصدقائنا طعما أوليوا أوليوا وعلى آدائنا كما قلت تعالوا ذلك قصته قال صلى الله عليه وسلم شيخ مايك انصر عهاك الظالم او مظلوما رأي قرية اما ياري لو على انا لو قالوا يا رسول الله اما وصدني وشلوبا منصره اذا كان مظلوما àràn lọ́wọ́ tó mú sàbù sí fún àràn lọ́wọ́ kayfa nansuru idha kana zaliman kó láti àràn lọ́wọ́ dákò ń gari bá ń ṣe àbòsí láàbí mi ẹran mara yín lọ́wọ́ alá ẹni tí sàbù sàbù sàbù sí fún àràn lọ́wọ́ tó sàbù sí fún ẹni àgbà bí àbòsí hùn kí ni wọ́n sàbù sí kájọ máa àràn lọ́wọ́ bí sàbù sí ní ara ọ̀ gbọ́ngàn mọ́mí tamna'u min az-zulm ẹkùn sí sàbù sí ní. Ìgbà tí ẹ̀sìn yàbò sí wọ́n láyé ń báyìí ẹn bẹ̀rù ẹlẹ́rù lè lórí ni ó lè ẹ̀bùná omi ọ̀zọ́m ọ̀dá ẹ̀rẹ́ tẹ́bí fọ́rọ́tì ẹlákọ̀ọ́ látàkù sí ẹ̀nà lọ́wọ́ nù lọ́họ̀kọ́rọ̀ ẹ̀nà sọ̀rọ̀ hó an kẹ̀mìnà omi ọ̀zọ́m ẹ̀nà lọ́wọ́ rẹ̀ láti pípẹ́ ẹ̀kọ́ látàkù sí ọ̀nà sọ̀rọ̀ hó an tra ìlú alọ́zọ́m pípẹ́ ẹ̀nà lọ́wọ́ ni pípẹ́ ẹ̀nà lọ́wọ́ àbùsẹ̀ hàdà ọ̀bùlánù ìṣàbòsí fún ìṣ ọgbà kò rẹ̀ ń ti sí òun tí bá ràn lọ́wọ́ lórí àbòsí ẹ̀ eré ìparí nọmba 93 àbòsí nọmba 94 gbà mí ìṣàlá ìjàkàsó sí dédé ọlọ́múlá kàlẹ́ sí fọlọ́ba títẹ́ni sí máa forójú ọlọ́ba ọlọ́ba bá ń kú àjáde máa mú lọ ọlọ́ba lọ́jọ́ kọjọ́ bíi nobel lásán ìjọ́jẹ́ nǹkan tó gbé máa wá sí ìgbésí ayé wa tá máa lò wọ́n lè bá àwọn àwọn tó gbé ẹ̀yà والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله Mm. Mm. agbẹ́dọ́ àṣọ dára ní láti lẹ́yìn ìṣọ́fà wọn bí ẹ̀ pé ìfẹ́fà yìí kò bá mú ìyá àfà ìdáàbòdò ìdálẹ́ bí àwọn tó ń láti lé gbẹ́dọ́ àṣọ dára ní láti lé ó di ìṣọ́fà wọn bí ẹ̀ pé mẹ́jà àfà ìdáfẹ́fà yìí o sọ́dọ̀ àbùkù fẹ́sì ìyá kàlùkìyàmà ó lè ju ọ̀yà àtàyè lọ ó ti láti lé gbẹ́dọ́ àṣọ dára wọn bí ẹ̀ ẹ wọ́n rojọ́ lọ ààrẹ tó bẹ̀rẹ̀ fìdí àrẹ́gbẹ̀ kìrìbí ló bá rojọ́ náà ọmọ adájọ́ kò tó dá ọjọ́ sí pínjọ́ báyìí wọ́n gbọ́ láti kọ̀mpútínà tí wọ́n gbọ́ lọ́dọ̀ ìfìdíẹ̀n wọ́n rẹ̀ tó bá kẹ́lẹ́jọ́ kan tó wá mú ojú àsìkò tó rẹ̀ tó sí ìṣẹ́ni àti lórí sọ́dì ẹni kọ́ sí kìnìyàn ó di yé wa àárín àwọn rojọ́ lọ́mọ àti gbẹ́rọ̀ sẹ́rí nù ó